إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا وقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أما تسواج لوري إدان لكوا لكن تير الإمام مالك تي أمسي وطى الإمام مالك عليه رحمة الله èyí tí a ń bá lọ ọun náà ni jami al'udu nípa ọ̀rọ̀ alwala náà وحدثني عن مالك عن يحيى بن سعيد أنه سمع سعيد بن المصيب يسأل عن الوضوء من الغائج بالماء فقال سعيد ذلك وضوء النساء láti ọ̀dọ̀ يا بن سعيد ó òun gbọ́ tí Sa'id bin Musayyib tí wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ anúhùdó min al-ghaid bilma nípa kí èyàn fi omi tábà faqala Sa'id Sa'id ní innama dhalika wudu an-nisa that àwọn obìnrin àwọn ni wọ́n máa ń fomi tábà nam ọ̀rọ̀ tí imam Sa'id bin Musayyib tí wọ́n sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọn gba ọ̀rọ̀ yẹn wọlé torí wípé ó rìnlẹ̀ wípé àwọn ẹni ṣíwájú bí àwọn ọkùnrin ṣe ń lò láwọn obìnrin náà ń lò kò ń ṣe àwọn obìnrin nìkan ni wọ́n lò àwọn àfáàmí wọ́n try láti interpreti ọ̀rọ̀ al-imam Sa'id bin al-Musayyib pípé nǹkan tó túmọ̀ sí òun ni pé obìnrin ló kọ́mọ̀ sí lọ́dọ̀ torí pé kò sí nǹkan tó burú níbi kí ọkùnrin kó fi òkúta mẹ́ta láti lè fi nùdí rẹ̀ anábọ̀wà Muhammad sallallahu alayhi wasallam ó ṣe lè ọgọ̀rọ̀ àwọn sahaba radwanullahi alayhim àwọn náà ṣe bákanáà ó dá tí a bá lè lo omi náà ṣùgbọ́n ó kọ́mọ́ kí àwọn èèyàn tí wọ́n máa lo òkúta àbí àwọn nǹkan tí ó lè dúró ní ipò òkúta irú àsìkò tá àwọn èèyàn máa lo tọ́lẹ̀tù àbí toilet paper láti dì sí nùdí eléyìí tí a bá ṣe tí ó kéré sí ẹ̀mẹ̀ẹ̀ta tí ó dẹ̀ mú ẹ̀gbìn yẹn kúrò ó ti ṣe nǹkan tí ó jẹ́ ọ̀ràn yẹn fún provided pé imí yẹn ò fọ́n káàkiri torí pé àwọn afá mi gbà wípé ibi ojú ibi tí ó ti ń jáde nìkan òun náà ni ibi kíyàn lè lo òkúta láti lè fi mú kúrò àbí kíyàn ló bí tọ́lẹ́tù tó bá ti di tó ṣe wípé ó ta síbò ní yàtọ̀ sí àwọn àyè yẹn sọ wọ́n ní ó ti di ọ̀ranyàn láti lo omi láti lè fi mú ẹ̀gbìn yẹn kúrú ṣùgbọ́n almuhim òun ni wípé ṣe sí àwọn ẹni ìṣíwájú oní pé wọ́n a máa lo òkúta láti lè fi nùdí bóyá wọ́n ṣe ìgbọ̀nsẹ̀ ní ẹgbọ́n fún sáré wọ́n máa lo òkúta láti lè fi ṣe eléyìí eléyìí nìkan tó ṣe wípé ó pàtàkì wọn dẹ̀ kí n jẹ́ kó kéré sí mẹ́ta gẹ́gẹ́ bí nǹkan tí a nábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó paláṣẹ bákanáà wọn a máa lo omi gẹ́gẹ́ bí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ṣe fi àwọn ará Kùbá ṣòtó wallahu yuhibbul mutahhirin ó ń bẹnu wọn àwọn tó ṣe wípé wọn a fẹ́ máa mára so ìmára yẹn òun náà ni ma fi omi tábà so àwọn afá ní ìṣe combination omi àti òkúta eléyìí ló fi dáa jùlọ mú kọ́kọ́ lo òkúta àbí nǹkan tó bá jọ bẹ́ẹ̀ láti lè fi mú ẹ̀gbìn yẹn kúrò so that in tó máa ṣẹ́kù akéré wọ́n lè fi omi ṣan tírésì ẹ̀ kúrò so eléyìí is the best followed by kí a lo omi lásán followed by kí a lo òkúta àbí toilet room àbáwọn nǹkan tó ṣe pé wájọ lọ́rùn kàbáyì àti ṣàlàyé fún wa tẹ́lẹ̀ pé kò prọ́pà ká lo láti lè fi tábà bí káfínù bí oúnjẹ èèyàn ní àbóúnjẹ ẹranko eléyìí kò ṣe nǹkan tó dá nísìta bá rí èèyàn tí ó mú búrẹ́dì tó fi nù jí eléyìí tako ọ̀rọ̀ anábọ̀wà Muhammad sallallahu alayhi wasallam bákanáà kíyàn mú bí abirú ọkà bàbà lápẹjúwe tí àwọn ẹranko ń jẹ àbáwọn adìẹ ń jẹ wá ló ń fẹ́ mú ẹkún rẹ̀ láti lè fi lòdí eléyìí náà takò ọ̀rọ̀ anábíwa Muhammad sallallahu alayhi wasallam so èyí tí ó dá òun wípé àgọ́rọ̀ ló nǹkan tó jóúnjẹ hátà nǹkan tó jó ń jẹ àwọn alùjẹ̀nú anábì sallallahu alaihi wasallam ó discourage wa láti lò ìgbà tí sàábé kan lọ mú nǹkan bí egungun wá bí nǹkan kan so anábì wa Muhammad sallallahu alaihi wasallam dí ká mọ́ pé kíní eléyìí záàdù ikhwanikum minal jinn oúnjẹ àwọn ọmọ ìyá yìí tán ni torí pé anábi sallallahu alaihi wasallam sọ fún wọn pé lakum kullu azmin dhukira smullahi alayhi oúnjẹ yìí yóò máa jẹ́ egungun ẹran tó ṣe pé wọ́n dú tán dárúkọ ọlọ́wọ́n ọba síkà tó dú tajidunahu awfara ma yakunu lahma egungun tó ṣe pé ìgbà tí wọ́n dú ẹran tán yọ egungun yẹn lára rẹ̀ wọ́n dárúkọ ọlọ́wọ́n bá sí tẹ́yìn bá ń jẹ egungun yẹn yóò máa dàbí ìgbà táwọn ọmọ ànábí adámọ̀ ń jẹran ní bákan náà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá ní àwọn dábà àwọn nǹkan ọ̀gbọ̀n àwọn àlùjànnú àwọn ó máa jẹ in tó jẹ́ ẹran títí wa àti ẹran tí àwa ń jẹ ìgbẹ́ tó ṣe pé àwọn báyà so yóò máa jẹ́ aláfúfà wọn òun ni ó máa jẹ́ in tí àwọn ó máa jẹ tó túmọ̀ sí wípé kò ní dá kó ṣe pé ká máa fi ìgbẹ́ ẹran nù bí dàkí ìṣẹ́ tó ṣe wípé a ma ń jẹ ìgbẹ́ wọn a ní tó tẹ̀wọ̀n ní pé kò kí ń ìgbẹ́ màlú ìgbẹ́ ràkúnmí ìgbẹ́ àgùntàn ìgbẹ́ àgbò kò ń ṣe ẹ̀gbìn òun làwọn dábà àwọn àlùjànú ma ń jẹ egungun ẹran táwa wá jẹ táa yọ́ òun làwọn àlùjànú máa ń jẹ tí ó dàbí wọn jẹran anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó ní ká má fi ìkíní kejì wọn nòdì torí ká má ṣe kíní ká má nà jásà rẹ̀ torí pé tàbá ti fi gbẹ́ yìí nǹkan ẹ ti di in so tí ó bá wà pàmísíbù láti lè fi nǹkan tó jẹ tó píọ̀nù yìí tó jẹ oúnjẹ definitely ni ó túnmọ̀ sí pé a lè fi in tí ó píọ̀ náà nù nìyẹn so ló jẹ́ pé ìgbẹ́ ajá látójú ìsìn àlefi nùdí torí pé kí ni ẹran ajá gan fún rẹ̀ nǹkan tí ó jẹ́ wọ̀tá lè jẹ ni bákanáà ìgbẹ́ rẹ̀ náà ó jẹ́ ẹ̀gbin so àgọ́rọ̀ fi ẹ̀gbin nùdí ìyẹn klẹ̀ ṣùgbọ́n nǹkan tó ṣe wípé ó jẹ́ nǹkan tó mọ́ tó jẹ́ nǹkan tí ìyẹn ń jẹ àbálùjẹ̀ ń jẹ àbí àwọn ẹ̀rin èèyàn ń jẹ àbí àwọn dábà àwọn àlùjànnú ń jẹ àwọn nǹkan wọ̀nyí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam kò fẹ́ ká fi wọ́n nù so yí tó ṣẹ́kù òun náà níbi ru òkúta àbáwọn kan tó bá jọ bí abiru tẹ́lẹ̀tù bẹ́ẹ̀ ewé tó bá ṣe wípé àwọn èèyàn jẹ náà so ilé iná a avoid it as much as possible so kò jẹ́ bí àárín yẹn ṣe jẹ́ náà ọ̀rọ̀ tí al-imam Sa'id bin al-Musayyib alayhi rahmatullah tí wọ́n sọ wípé ma fomi tábà àwọn obìnrin náà máa ń ṣe that is ó common fún àwọn obìnrin láti máa fomi tábà in tó common fún àwọn ọkùnrin òun ni kẹtàbà ma nùdí ìyẹn ní àsìkò ìgbà yẹn ṣùgbọ́n méjèèjì náà ni àwọn ẹni ìṣíwájú ni wọ́n máa ṣe wọ́n a máa fomi tábà wọ́n a máa nùdí wọ́n dẹ̀ máa ṣe combination méjèèjì náà wọ́n máa ṣe combination méjèèjì ṣùgbọ́n ọ̀rọ̀ tí àwọn èèyàn fẹ́ gbọ́ níbi ọ̀rọ̀ al-imam Sa'id bin Musayyib alayhi rahmatullah bí ẹni pé wọn láìkì kéèyàn fi omi máa tábà a ní eléyìí kò lọ pẹ̀lú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n bẹ lórí ẹ̀ kéèyàn fomi tábà ní ìyẹn kí ọkùnrin fomi tábà ó bẹ́ta jù pé kí ó lo òkúta àbáwọn nǹkan tó ṣe wípé ojọ má bẹ́ẹ̀ lọ wá sọ pé bẹ́ta torí pé yóò rìmúvù ẹ̀gbin yẹn ju kéyàn lo òkúta lọ tí a bá lókúta àbólò tọ́ẹ̀lẹ́tro náà trézìsì kìíní ó ṣí wà ń bẹ́ níbi pé tí yẹn bá fi lè gbóòrùn ibẹ̀ yẹn ni wọ́n á rí pé kí ni ó ṣe ń rún ṣùgbọ́n tó wá lo omi yóò fọ ọmọ dáadáa náà ní táwọn fi prefer kéyàn lo òkúta àbí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ òun ni wípé kò sí wẹ́ ṣe fẹ́ lo omi ẹni láti fọwọ́ yín kan bẹ̀ sọwọ́ yín ó kọ́kọ́ yí ẹ̀gbìn náà sọtọ́wọ́ yín bá yí ẹ̀gbìn ẹ̀tì fọwọ́ kan ẹ̀gbìn nìyẹn ṣùgbọ́n tẹ́ bá lòkúta rẹ̀ lo tọ́lẹ́tù àbáwọn nǹkan tó jọmọ́ báyìí ọwọ́ yín ò ní kẹ́gbìn ìyẹn ni àwọn fi prefer room kan bẹ́ẹ̀ ipé òun ló dájú ìyẹn alistijmar ìlú òkúta àbáwọn nǹkan tó ṣe tó bá jọmọ́ bẹ́ ṣùgbọ́n kíyàn bá lu ọwọ́ náà yóò padà fọ́ náà ni so yóò dẹ̀ jẹ́ kí ojú ibẹ̀ kó mọ́ dáadáa so ilé ìwà perfect gẹ́gẹ́ bá ṣe sọ combination better kí a bá fi òkúta àti tó jọmọ́ bẹ́ẹ̀ni tí yàn fi remove ẹ̀gbìn yẹn then tó fomi tẹ̀lé so with that ọwọ́ rẹ̀ ó lè avoid ìkẹ́ ẹ̀gbin as uh, much as possible then omi yóò tún fọ́bẹ̀ máa so kò jẹ́ bí èyàn ṣe jẹ́ wallahu a'lam hadithi tó tẹ̀lé ó ní wàhàdáfẹ́ni an malik an abi zinaj an al-a'raj عن أبي أريرة أن رسول الله صلى الله عليه وسلم قال أبو أريرة أني وجيش الله وبصر صلى الله عليه وسلم إذا شرب الكلب في إناء أحدكم فليغسله سبع مرات kí ajá تبا bá mú mi nínú igbá ẹnìkan nínú فليكسل سبع مرات كفوا لا ميتي كفوا لكن ميتي لما لأني أدوات بين موطى إمام مالك تبوى وكرامي المالي آه، إذا ولغ الكلب في إناء أحدكم فليغسله سبع مرات أولاهن بالتراب tí ajá bá fi lè mú mi nínú igbá téèyàn kan nú igbé kalẹ̀ tó mi ń bẹnú ẹ̀ ajá wá tẹnu bọ́ ó mú mi nú rẹ̀ fàlẹ̀sílù sábà àmàrà ti kó fọ igbá yẹn lẹ́ẹ̀mẹ́je wúláwúnà bí tùrọ́bù kó fi ìpẹ̀ sí alákọ̀ọ́kọ́ fífọ̀ yẹn nínú àwọn ẹgbà wá ní ìdáwúnà bí tùrọ́bù kíkanú méjèèjì yẹn kí ẹ̀pẹ̀ máa bẹ́m̀bẹ́ nínú ẹgbà wá ní òkúrọ̀wúnà bí tùrọ́bù kí ìtò láti kí ẹ̀pẹ̀ wà ń nínú ẹgbà wá ní wà á fi oòrò sàmínà tàbí tórọ́bù ẹ fi ẹ̀pẹ̀ṣẹ́ lẹ́ẹ̀kẹjọ so àwọn ẹgbà wá yìí àwọn afáwò lọ wọ́n ní ìtí ó lálàáfíà jù ń bẹ́ ó tó sọ pé wúlà ó nàbí tórọ́bù alákọ̀ọ́kọ́ káfíyẹ̀pẹ̀ sí tàà bá fi yẹ̀pẹ̀ sí fífò alákọ̀ọ́kọ́ a lè fi omi ṣan yẹ̀pẹ̀ yẹn kúrò bí ẹlẹ́ẹ̀kejì so ẹlẹ́ẹ̀kẹta ní ó lè lọ smoothly ìkẹrin ní ó lè lọ smoothly lórí ìkeje tàbá mú ẹlẹ́ẹ̀keje yẹn tàà pàápọ̀ mọ́ yẹ̀pẹ̀ tí a fi sí lákọ̀ọ́kọ́ àáfi lè implementi kọ́ntẹ́ntì wà á fi rúhú asfáàmínà tàbí tùrọ̀bù wà á fi rúhú asfáàmínà tàbí tùrọ̀bù so tó túnmọ̀ sí pé kí ni ẹ̀kìdáwọ́nà bí tùrọ̀bù kíkànnú wọ́n jẹ́ pẹ̀lú yẹ̀pẹ̀ hadithi ula wọ́nà bí tùrọ̀bù ó ti ṣàlàyé ipe ìyẹ̀lú bá mú jù torí pé tàbá kọ́kọ́ fomi fọ́ lákọ́kọ́ tààtún lọ bú yẹ̀pẹ̀ sí lẹ́lẹ́kejì abẹ́lẹ́kẹta abẹ́lẹ́kẹrin so yóò stay near somehow wọ́n lẹ̀ kájẹ́ kí fífò alákọ̀ọ́kọ́ kó ní yẹ̀pẹ̀ so òkúrọ̀ ó nàbì tó rọ́bì ìyẹn jìnà ṣùgbọ́n àwọn wọ́díns tó wá lórí hadithi ilé léyìí tàbá padà sínú mọ́ ọ̀pọ̀ ìmáàmù Malik tánkà yìí in tó ń sọ ní pé ìdá ṣẹ́rìbà alkelbu fi iná ahadikum tí ajá bá mu omi nínú ìgbẹ́ èèyàn kan yí falyek sílù sábọ̀ amàrà kó fọ́lẹ̀ méje sùkù sí wà á ṣòro sàmínà tàbí tọrọ kò sí mẹ́ ṣe tó wà mẹ́ ni pé ká fọ́ ní ẹ̀mẹ́je eléyìí tó ń bẹnu mọ́ ọ̀pọ̀ Imam Malik bákaná lábùdó tí wọ́n lómi gbà pé ìdá ṣẹ́rìbà sọ̀rí ìbòmí tí wọ́n ìdá wàlàgà bẹ́ẹ̀ ẹgbẹ̀wàmí náà tún wá tó sọ ipé tọ̀húrù ìná ìhàdìkún ìdá wàlàgà fi ìlkẹ́lbù an yẹ sílá òsábọ́ amárà in tí ó máa fọ ìgbà ẹnìkan yí mọ́ nígbàtí ajá bá tẹnu bọ́ èyí tí ó máa fọ ìgbẹ́ ẹnìkan yí mọ́ nígbàtí ajá bá tẹnu bọ́ tó mú mi bẹ́ an yẹ sílá òsábọ́ amárà kó fọ lẹ́ẹ̀mejì ilé ìlú fàá tó jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn àfẹ́sìn wọ́n dúró lórí wípé ẹnu ajá tàbá ní ẹnu ajá ìtumọ̀ rẹ̀ ní kíní ìtọ̀ rẹ̀ ẹnu ajá àti ìtọ̀ rẹ̀ tó bá fi lè mìkìsì má nǹkan nǹkan ẹ̀yẹ ti tànà jásà nǹkan ẹni ṣe kíní ó ti tànà jásà ó ti bí ẹgbín ní rògbé nǹkan tí mo sọ pẹ́ ìtò ajá tó bá fi lè mixi mọ́ nǹkankan nǹkan ẹ̀ ti tànà jásà ṣóklẹ̀ so ló tó fi jẹ́ pé tí ajá tó bá fi ẹnu kan aṣọ wa tí saliva rẹ̀ mixi máa aṣọ wa tó kan aṣọ wa aṣọ yẹn ti ṣe kí ni ó ti tànà jásà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tí ajá bá fi lè láìgbá tó bá láìgbá that is both agbétalẹ̀ tí ajá bá fi lè lá nǹkan ẹ̀ ti ṣe kí ni ó ti tànà jásà so yẹ́ ní láti fọ́ lẹ́ẹ̀méje tí ẹyọ kan máa jẹ́ kí ni ẹyọ kan á jẹ́ pẹ̀lú yẹ̀pẹ̀ ṣókí ní ẹ̀rí wọn àkọ́kọ́ ni pé anábíwa Muhammad sallallahu alaihi wasallam ó ní idha walaga al-kalbu fi ina'i ahadikum falyaghsilhu sab'a marrat tí ajá bá fi lè múmi nínú ọgbẹ́ nìkan yí kó fọ̀ lẹ́ẹ̀méje bákanáwó tún sọ pé kí ni tọ̀wúrù ina'i ahadikum إذا ولد فيه الكلب أن يغسله سبع مرات طعور إناء أحدكم إذا ولد فيه الكلب أن يغسله سبع مرات Ìntí yóò sọ ìgbẹ́ ẹnìkan bí nǹkan tí ó máa tí ajá bá fi lè mú ẹ̀mẹ́jì. so eléyìí o je nkan ti ọ̀gọ̀rọ̀ àwọn afa tó fi sọ wípé ètò ajá ẹ̀gbìn however lọ́dọ̀ ìmáàmù Malik alayhi rahmatullah wọ́n gbà wípé aja ajá ò kìí ṣe ẹ̀gbìn ètò ajá ò kìí ṣe ẹ̀gbìn kí wá ní bóò la ṣe fẹ́ ṣe pẹ̀lú hadithi táwọn náà mú wáyé ibi anábíwa muhammad sallallahu alaihi wasallam sọ pé idha shariba al-kalbu fi ina'i ahadikum falyaghsilhu sab'a tájábá mú mi nínú gbẹ́ nìkan kó fọ̀ lẹ́ẹ̀mejì ṣùgbọ́n ní amúrù tó wà ń bẹ̀ tààbùdí ọlọ́wọ́ subhanahu wa ta'ala pàwálàṣẹ́ rẹ̀ ta'abudan that is láti lè jẹ́ ká fi sin òun ni sòkú kìí ṣe wípé ìnàjáṣà ìnàjáṣà sórí ìnàjáṣà ti sórí kẹ́lì kò ń ṣe wípé àmúkù ajá kò ń ṣe pé torí pá múkù ajá jẹ́ ẹ̀gbìn ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó pa wá láṣẹ pé ká ṣe bẹ́ẹ̀ lórí àwọn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam láti lè jẹ́ ká fi sin wọn ni so wọ́n ní kò ń ṣe torí ẹgbìn ni náà tàbá wo èyí táwọn mú wáyé ìyẹn ìdáṣẹ́rí bá الكلب في إناء أحدكم فليكسره سبع مرات a lè sọ pé tútù wọn yẹn ṣe kíni ó ṣe bí ẹni fẹ́ lọ torí pé ààrí nǹkan tó indicate really ipé torí kó jẹ́ kíni ẹgbìnrin ṣùgbọ́n tàbá wo àwọn tàbá wo ìwáyà míì tó sọ pé tọ̀húrù ìná ahadikum idha walagha ẹnìkan ìtajábá tẹnubọ̀ tí ó sọ di nǹkan tí ó mọ̀ padà a sọ wípé tọ̀húrù tó wà mẹ́yẹn ó túnmọ̀ sí pé kí ni nǹkan tó fẹ́ rí múùbù tó jẹ́ nàjásà kúrò ní náà nínú àwọn màlìkíyà ara ní tó sọ ẹgbàwà tọ̀húrù ìnáyì yẹn ẹgbàwà kò kí ń ṣe tọ̀hárà tó ń sọ ń bẹ́ òun ni tọ̀hárà ẹ̀gbin àti tó ní ṣe pẹ̀lú ìmú ẹ̀gbin kúrò ṣùgbọ́n nǹkan tó ń sọ òun náà ni tó ní ṣe pẹ̀lú ìsọ nǹkan dí in máa wà ókè tí ò ní mú ẹ̀gbin wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sotori pé ta bá wo húlà húnà bí tọrọ so that is the medicalist The fi ń sọ̀rọ̀ bí ìgbà náà sọ pé nǹkan pa germs ní ìrògbé nǹkan tí mo sọ clear ẹmọ̀ nísìn láti lè fi fojú egbò mọ́ lápèjì o láwọn a fi sí bí ìgbà tán fẹ́ sterilize nǹkan so àwọn ará wọn nínú ọmọ àlèkíyà tán ní ẹ̀tọ́ òwúrù tí a náà bí sọ ń bẹ̀yẹn gan kó ṣe pé torí pé àmúkọ ajájẹ́gbìn kọ́ ṣùgbọ́n tó ní ṣe pẹ̀lú in tó lè wá síbẹ̀ disease ni so wọ́n nítorí ẹ̀ tàbá wo yẹ̀pẹ̀ tán ní káfíṣìs so ó ń explain ilé yìí better so láti lè fi justify position tí a ń ṣe lálàyé yìí o ni wọ́n fi tú pọ̀húwù yẹn bẹ́ẹ̀ wọ́n fi tú bẹ́ẹ̀ lára argument náà wọ́n mú wá again o ni wípé ok tí ajá tó bá fi lè bá yín mú ẹranko nígbàtẹ́ bá lò láti lè fi dẹ̀dẹ̀ ṣe tí ẹ gba ẹran yẹn lẹ́nu rẹ̀ níbi tí ó ti gé ẹran jẹ dàtí tó ti fi eyín fa ẹran ya definitely saliva rẹ̀ ìtọ̀ rẹ̀ ti mix papọ̀ mọ́ sọ̀tàbáníká wo nǹkan tẹ́ ń sọ a sọ wípé portion yẹn ó kéré jù ní ẹran yẹn ti di nǹkan tí ó lẹ́gbẹ̀ẹ́ jẹ́ ẹ̀yìn kẹ sọ pé sàláìbà ajá ẹ̀gbin ni jẹ ma ń fi ẹ̀pẹ̀ fọ́ bí ìjẹ ma ń fi ẹ̀pẹ̀ fọ́ ìjẹ ma ń apply fífọ́ lẹ́ẹ̀mejì kẹtùn wá fi ẹ̀pẹ̀ sí sọ àwọn mímọ̀ àwọn jùmúrù gbà pé wọ́n fi yẹ̀pẹ̀ sí tí wọ́n bá fi lè ṣe kí ni tán bá sun níná àbí wọ́n sí ṣùgbọ́n tánwà ti ṣe kò níbi kan fi ẹ̀pẹ̀ sí ṣùgbọ́n ti ká ní pé nǹkan tó mú èèyàn fẹ́ jẹ́ tútù ni so wọ́n ní definitely ẹ apply the same thing sí ẹ apply the same thing then a tún nídi láti extend the kìní yẹn wá síbẹ̀ yẹn àwọn mí ajú rẹ̀ in tí wọ́n sọ fún wa nípa ọ̀rọ̀ ajámú ẹran tààdẹ̀ mọ̀tá ń ṣe òní pé wọ́n a máa ṣe wọ́n a máa súnná láti lè ṣe kìní láti lè jẹ́ so a ní extend yẹn wá síbi tolómídé àbí pé ajáfẹ́mù kankan mi torí pé ká máa fi yẹ̀pẹ̀ sí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ó tún lè bàǹkà yẹn jẹ́ so ṣẹ̀ríà ó ṣe ní rúksọ fún wa láti má fi yẹ̀pẹ̀ sí ìyẹn so àwọn náà mọ́ wọn argument tí wọ́n náà wà ṣùgbọ́n wallahu a'lam to be on the safe side ká separate ọ̀rọ̀ pé a fi ajá dẹdẹ ó ẹran fún wa ká separate yẹn lọ́tọ̀ ẹran tó bá mú fún wa most of the time àásì náà ni tàbí kí asùn so ìyẹn ni tabaníkáwò náà if there is any germs nǹkan kamara wọn yóò pa gẹ́gẹ́ bí àwọn scientists mi náà ṣe ń sọ lónìí wípé ìtọ́ ajá àwọn germs kan wà ń bẹ tó ṣe pé lára àwọn nǹkan tí ó máa ń pa òun náà ni yẹ̀pẹ̀ lára nǹkan tí máa ń pa òun náà ni kí ni yẹ̀pẹ̀ so àwọn mílẹ̀ ajúnú àwọn àfáàpẹ̀ definitely tí yẹ́pẹ̀ bá lè pa iná máa ṣe kí iná pa jamsi yẹn náà tó bá di pé wọ́n sún àbí wọ́n sí gẹ́gẹ́ bọ́n yẹ máa ń sọ fún wa pé ta bá ra ẹran ẹ̀ tútù pé kí ni káàsì kò jìnà dáadáa torí irú àwọn worms kankan mí tó ṣe pé àwa lè mọ́ fojú rí tó ń bẹ níbẹ̀ so wallahu a'lam kágbà pé ìtọ̀ ajá ẹ̀gbin ni gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà bí wọ́n ṣe ń bẹ lórí rẹ̀ bákan náà kágbà pé ìtọ̀ ẹlẹ́dẹ̀ ẹ̀gbin ni gẹ́gẹ́ bí ọ̀gọ̀rọ̀ àwọn àfáà bọ́ ṣe ń bẹ lórí ẹ̀ in fact yẹn fẹ́ súnmọ́ ìṣmá tẹ́ni bó ti ẹ̀jẹ́ pé arínà ọmọ ìlìkíyà náà tí wọ́n ń sọ wípé ìtọ̀ ẹlẹ́dẹ̀ ò kìí ṣẹ̀gbin so bóò ni ó ṣe wá sọ nípa ipé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ní ká má jẹ kulla ajidu fima wuhiya ilayya muharraman ala ta'imin yata'amuhu illa an yakuna maytatan aw daman masruhan aw lahma khinzirin fa innahu rijsun ọlọ́ni ilẹ̀ anábi sọ fún wọn sallallahu alaihi wasallam ipé mi rí nǹkan tó jẹ́ wọ fẹni tó ń jẹ́ nínú nǹkan tó ṣe wípé wọ́n ti reveal fún mi tó ti sọ̀kalẹ̀ fún mi ìlànà ẹkú na náà ìtẹ́tẹ́ àfi tó bá jókù bèbè lókù àwọn dánàmà sùhàn àbí ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ tó ń sàn aw lahma khinzirin àbẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ fa innahu rijsun tó di pé kí ni ríṣù ẹgbẹ́ ni mọ́dọ̀ jùmúrù wọ́n gbà pé ìyẹn ni clear evidence ọwọ́ ni pé kí ni ọwọ́ ni pé ẹlẹ́dẹ̀ súrùl khinzir kí mọ̀ pé súrùl khinzir that is àmúkù ẹlẹ́dẹ̀ wọ́n gbà pé kí ni ẹgbín ní torí pé ọlọ́wọ́n bá pè ní kí ni ríṣùn ṣùgbọ́n àwọn Màlíkíyà lára wọn kò ṣe gbogbo wọn wọ́n gbà pé ríṣùn tọ́lọ́wọ́n bá sọ mẹ́yẹn ríṣùn ma'nawi ríṣùn ma'nawi ṣùgbọ́n gbà wọ́n dẹ̀ lo orísítù fún nǹkan gbà mí kò túmọ̀ sí pé nǹkan ẹ̀yẹn ẹ̀gbin ni wọ́n lo orísítù fún nǹkan kò túmọ̀ sí pé kí ni ẹ̀gbin ni nǹkan ẹ̀gbà bí kó jẹ́ ẹ̀gbin táàgbọ̀rọ̀ fọwọ́ lápẹjúwe wọ́n ní ọlọ́wọ́ba ta'ala ó sọ wípé yá ayyuhal ladhina amanu إنما الخمر والميسر والأنصاب والأظلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الله بني مطبعين يقولوا بابا إنما الخمر أتتارية والأنصاب أتي أشاه ها إنما الخمر والميسر والأنصاب أتتتة àti tẹ́tẹ́ wọ̀lànsọ́ọ̀bù wọ̀làslam àti àwọn òṣà àti àwọn nǹkan tí wọ́n máa fi ń ṣe divination láti wo ṣe nǹkan ó dá àbí ó dá ṣírí àjò yóò lọ àbí kó lọ rísùn rísùn ṣe ọ̀pẹ́ ní ìsìn tí bá fọ́ kan òṣà ṣáàsọ pé kó lọ fọwọ́ rẹ̀ kó di fọwọ́ kan ẹgbẹ́ ríṣtò ní ṣùgbọ́n ríṣtò yẹn kọ́ ríṣtún ma'anawi mẹ́sí ríṣtò ní ṣùgbọ́n ríṣtún ma'anawi so wọ́n á jù pé ríṣtò lè jẹ́ ríṣtò ma'anawi lè lè jẹ́ ríṣtò ìsì so wọ́n ti kàtà lẹ́rìí fún onípa àgbọ̀rọ̀ jẹ́lẹ́dẹ́ حرمت عليكم الميتة والدم ولحم الخنزير èwọ̀ ní fún yín láti ṣekiri láti jòkú mbètè láti jẹjẹ láti jẹrin ẹlẹ́dẹ̀ ṣùgbọ́n ṣe ìtọ̀ ẹlẹ́dẹ̀ ṣẹ́gbìn ni àwọn láwọn ògbà pé kí ni ẹ̀gbìn àwọn amínú wọn ní àwọn lọ pẹ̀lú tọ́gọ́rọ̀ àwọn afáṣọ àwọn mí láwọn lọ pẹ̀lú kí ni èyí tí ó gọ̀rọ̀ àwọn afáṣọ tí wọ́n sọ àwọn mí rẹ̀ sọ pé kí ní ipé kò ń ṣe ẹ̀gbin ààkàn gbọ́dọ̀ jẹ́ ní èèwọ̀ ní fún wa láti jẹ́ ṣùgbọ́n yìí tó tẹ̀wọ̀n àti tajá àti tẹlẹ́bẹ̀ òun ni pé méjèèjì àtàrù wọn that uh, àmúkú wọn àbí nǹkan tán bá tẹnu nǹkan ti ṣe kí ti dẹ̀gbìn tán bá tẹnu bọ̀ igbá tómi ń ń omi yẹn ti dẹ̀gbìn tí ò bá sómi ń bẹ náà tán bá fẹnu yẹn àbí igbá yẹn igbá ti ṣe kí ó ti tànà jásá ó ti gbẹ́gbìn sára tán bá aṣọ aṣọ yẹn ti tànà jásá ti ó ti gbé ẹ̀gbin sára so a ní láti lọ fọ́ títajá àáfọ́jú kí ni ẹ̀mẹ́je wúlá unna bí tọrọ wúlá unna bí tọrọ àfi ẹ̀pẹ̀ sí àwọn míì ní a ní láti fi ẹ̀pẹ̀ sí ìpé ọ̀ṣẹ́ lè ṣiṣẹ́ yìí wọ́n lábẹ́bí sallallahu alaihi wasallam ní ká fi ẹ̀pẹ̀ ó skáàsì lásìkò gbà ẹ̀ then ó lè mú ìdàmú wá fáwọn èèyàn káyẹ̀ sọ púpọ̀ lọ wọ́ ewé nǹkan wọn àbí àwọn nǹkan tó ń tó fẹ́ dàbí potash bí àwọn nǹkan máa ń tán fi máa ń fọ́ kí pé wàhálà wà ń bẹ tó fi ní kan ló yẹ pé so ni àwọn detergents wọ̀nyẹn so pẹ̀lú detergent yẹn fi sí ní àkọ́kọ́ ṣùgbọ́n wallahu alam kádúró ti text ó ṣe kí ni ó wà mọ́ convincing ju pé ká ní ká change lílo yẹ̀pẹ̀ yẹn di lílo detergent mo rò pé ó tó bá lè ṣe pẹ́lẹ́bẹ̀ náà ni àwọn míì ní ah, ó yẹ kán lè fòun náà lẹ́ẹ̀mejì ìfàsọ́dọ̀ àwọn hanabila lára àwọn nǹkan tó kọmọ̀ lọ́dọ̀ wọ́n ti pé gbogbo ẹ̀gbìn ẹ̀mẹ́jì láfọ ṣùgbọ́n ààrẹ evidence sọ pé ẹ̀mẹ́jì ní káfọ gbogbo ẹ̀gbìn àrítajá ṣùgbọ́n wọn yóò kó ààrí fúnfún ní ẹlẹ́dẹ̀ ààrí nǹkan tó kọfọ́ tí ẹlẹ́dẹ̀ bá tẹnubọ̀ nǹkan kọfọ́ lẹ́ẹ̀mejì ó túnmọ̀ sí pé fífọ́ ẹ̀kan náà ti wà sufficient fífọ́ ẹ̀kan òun náà ti kìí wà sufficient so in tí ọ̀gọ̀rọ̀ àwọn àfáàtàn bẹ lórí ẹ̀ òun ni pé ìtọ̀ ajá ẹ̀gbin ni bákan náà ìtọ̀ ẹlẹ́dẹ̀ ẹ̀gbin ni tajá àáfọ́ lẹ́ẹ̀mejì títẹ̀lẹ́dẹ̀ àní láti fọ́ lẹ́ẹ̀mejì ṣùgbọ́n káfọ́ títajà àádi ìyẹ̀pẹ̀ máa gẹ́gẹ́ bí tí ó tẹ́wọ̀n a nílò àwọn bí ọṣẹ nǹkankan láti lè fi rìpléṣì ìyẹ̀pẹ̀ so kò jẹ́ bí yẹ̀ṣì jẹ́ àwọn àmúkò àwọn ẹranko tó kù nǹkan tó bá ṣe pẹ̀wọ̀n ẹranko tá ń jẹ ní bí màálù àgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ewúrẹ́ àmúkò wọn kò ń ṣẹ̀gbìn pòròpóyé àwọn ẹranko táàkì ń jẹ nǹkan bí lion tiger nǹkan kàmàrà wọn a ń jẹ àwọn ẹranko wọn yìí àmúkù wọn ń kọ́ ṣẹ́gbìn ni àbí ń ṣẹ́gbìn àwọn afẹ́ẹ̀mú òkò lórí ilé iná àwọn mígbà pé àmúkù wọn ẹgbìn ni ṣùgbọ́n tó tẹ́wọ̀n wallahu alam ò ní pé àmúkù àwọn ẹranko kìí ṣẹ́gbìn àmúkù ẹranko tó jẹ́ ẹgbìn òun náà ni àmúkù ajá àti kíni àti ẹlẹ́dẹ̀ ṣùlọ́dọ̀ gọ̀rọ̀ àwọn afá àmúkọ àwọn ẹranko tó kù kò kí ń ṣe eré ẹ̀gbìn ṣùtán bá tẹnu bọ igbá tómi ń bẹ ń bẹ àbí wọ́n lá igbá àní sọpá igbá yẹn ti tànà jásà àní lómi yẹn ti kíni ó ti tànà jásà náà tàbá wọn tí a níbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó sọ igbá ló sọ náà omi igbá tàbáwò igbá ẹ̀ ní òpin ẹ̀ kó jẹ́ bí á bí 2 litres ẹ́ ó pọ̀jù kó jẹ́ bí 3 litres tó túnmọ̀ sí pé omi kékeré yìí tó bá ṣe pé omi yẹn pọ̀ ń kọ́ tó bá ṣe pé omi yẹn pọ̀ bí kí ajá kí ó tẹnu bọ omi reservoir tó tóbi tó tó nǹkan bí 200 litres àbí bí 190 something litres àbí 300 litres ṣómi yẹn ti dẹ̀gbìn àbí kò dẹ̀gbìn hmm? ó ti dẹ̀gbìn náà kò dẹ̀gbìn tàbá sọ pé ó ti dẹ̀gbìn kílẹ̀ rí tàbá ní kò dẹ̀gbìn kílẹ̀ rí tàbá sọ pé dẹ̀gbìn kí ni ẹ̀rí wa tàbá sọ pé kò di ẹ̀gbin kílẹ̀ rí wa aṣágbọ́rọ̀ sọ̀rọ̀ pẹ̀lẹ́rì náà نعم طبعا لو دجني افاني حديث النبي صلى الله عليه وسلم اذا ولغ الكلب في اناء احدكم في اجابه تنو بيغاي نعم يبقى لو تنو بونسي tó tẹnubọ̀ ìsàbọ̀ ńlá ló tẹnubọ̀ ok náà àfáà níta bá sọ pé kò ń ṣẹ̀gbìn wípé àání kò ń ṣẹ̀gbìn torí pé kí ni ìsàbọ̀ ńlá ẹni in tó súnmọ́ ni kó tó kùlàtẹ́ nísìnyí abirú ìsàbọ̀ àtótóbi 2,000 litres so ulatin tààrẹ ń sọ ní bí a bí 190 something liters 200 liters 300 liters ní in tó ma jẹ́ kí ní volume kulatin so kí ní tí ajá tẹnubọ̀ yìí about 2000 liters àbí 3000 liters adẹ́rájì sọ pé ìdàkánẹ̀lmá òkúlẹ̀tẹ́ lámì àmìlò khabath tí omi tó ń bẹ́lẹ̀ bá tó tú kúlá lam yahdil khabas kò bẹ́gbìn àti sí ó ti ẹ̀gbìn tí ó bá ń bọ̀ yóò ti dánú àfi tẹ́gbìn yẹn bá jùlọ lókù ọ̀nà ó lẹ́gbìn má fi jùlọ ò ní pé kí ẹ̀gbìn yẹn kó change color rẹ̀ àbí taste rẹ̀ àbí kí ni odor rẹ̀ ṣùgbọ́n tẹ́gbìn yóò bá ti taste tí ó change color ó dọ́ àti taste kò change kankan nù mẹ́tẹ̀ta ó túnmọ̀ sí pé kí ni omi yẹn ti tí ẹgbìn yẹn dànù ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí ta ti sọ sẹ́yìn náà ìpìlọ́dọ̀ àwọn Shafi'iyya bákanáà àwọn Hanabila wọ́n lo hadithi yẹn wọ́n lo àwọn olú hadith yẹn hadith wo làwọn lò innamal ma'u innal ma'a tawurun la yunajjisuhu shay'un tàlé ìran wa létí bí tí anábi sallallahu alaihi wasallam ti sọ hadithi gbàtán pa bí rúgbùdọ́a bí bí irú bùdọ̀ra kànga kẹni kànga yíò ṣe kànga tó ga kan lọ títí ni so tó jò bá rọ̀ àgbàrá a mọ̀ gbé àwọn nǹkan oríṣiríṣi àwọn náà mọ̀ bí àgbàrá ṣe mọ́ ń gbé nǹkan lóríṣiríṣi tó jò bá rọ̀ ní agbègbè mi báyé àbáwọn agbègbè mi náà so kànga yẹn ni ó lè jẹ́ pé ẹran ajá tó ti kú àbí àwọn kìíní pàdé àwọn obìnrin tán ṣe menstruation tán sọnù gbogbo ẹ̀ lágbàrá ó gbé ló lọ dà sínú kìíní kànga ẹ̀ yóò gbé wọn báwọn tí ó dà wọn sí so ìpé wọ́n ẹ̀ṣẹ̀ ma yọ kúrò pẹ̀lú bí ábí fami àbí kankan yet wọ́n bèèrè lọ anẹ́bí sọ́lá sáń pàkí ní bí rúbùtọ́ anẹ́bí nẹ́lmà àfàwórùn gbogbo àwọn nǹkan tó ń rọ́rù yìí kò ṣe kí ni kòkó náà já sábà àti sómi yẹn ò change ẹgbẹ́ yẹn ò affect odor rẹ̀ kò affect kí ni color rẹ̀ kò affect taste yẹn so ní alma àfáwùlà yìí náà jùsọ òṣè so eléyìí ó jẹ́ nǹkan tí anábùwà ah, Muhammad sallallahu alaihi wasallam tó sọ sáwọn maliki àwọn dó ti yíò wọ́n ṣe kíni wọ́n dó ti ìyẹn so ìdá àmà ẹ̀spẹ́ẹ̀tì níbi oní oníkarí kí ẹ̀gbin kó change color rẹ̀ àbí taste àbí odor rẹ̀ tí ó bá change color àbí taste àbí odor wọ́n gbà pé kíni wọ́n gbà pé kò ń ṣẹ̀gbin wọ́n gbà pé kò ń ṣẹ̀gbin so tàbá ò bá ẹ̀ nísìn ìgbá tájá tẹnubọ̀ a ní jùmúrù sọ pé bí ẹ̀gbin ni omi ẹ̀ ti dẹ̀gbin torí pé ìgbá kékeré ni sọlọ́dọ̀ àwọn ṣàfíyà màlìkíyà hànàfíyà wọ́n gbà kó mi ẹ̀ ti di kíni ó ti dẹ̀gbin torí pé kíni ajá ti tẹnubọ̀ ìgbá yẹn ìgbá ẹ̀rẹ̀ Hmm? kò dẹ̀gbin ẹ̀sọ́ kò dẹ̀gbin na kí ni ó fi dẹ̀gbin lọ́dọ̀ wọn torí pé ajó kì í ṣe ìtọ̀ ajá kò ń ṣe kíni kò ń ṣe gbin but Ànábì sallallahu alaihi wasallam ní káfọ́ lẹ́ẹ̀mejì kí ni response wọn sí yẹn tààbùdù ọlọ́nkẹfẹ́ta fi sìn wọn ni pòròpóyé so omi yẹn kéré tòótọ́ ṣùgbọ́n yẹ kéré àwọn malikiya ní príncipù títí wọn kí ni príncipù wọn òun ni wípé tí ẹ̀gbìn ò bá ti change taste or color omi ṣó tí kò dẹ̀gbìn so hadithi tí àwọn jùmúrù tún lè fi sọ wípé kí ni ó dẹ̀gbìn hadithi yẹn àwọn gbà pé mọ́ tààbùdù kò ń ṣe pé torí wípé ó ti ti ẹ̀gbin ànímọ́sọ̀ aláàsá ní sọ pé kí wọ́n fọ̀ mo rò pé ó yé náà bá bá lọ pẹ̀lú màìlìkíyà nípa wípé tí omi tí kọ́lọ̀ àbí odor àbí taste ẹ̀ ò bá ti change as a result of ẹ̀gbin tó mix wọn tábà lọ pẹ̀lú wọn bẹ̀yẹn àájú sàgírí pẹ̀lú wọn pẹ̀lú wípé ajá tó tẹnubọ igbá omi kékeré ipé kò tí wà affected torí pé fahúrù ìnáyí àdíkùn tánàbí sọ yẹn ó ṣe òpó tí kíní ó ti wà affected so kágbà pé ni ó ti wà affected so wallahu alam àrá ìrọ́jẹ́ òní wípé tí ti lè tẹnubọ omi kékeré omi yẹn ti wà affected ó ti di omi ẹ̀gbin at the same time àráyù rọ́jẹ́ òun ni pé tí ẹ̀gbin tí ó bá ti change color àbí odor àbí tẹ́sì omi omi yóò tí ibi ẹ̀gbin ṣùgbọ́n a gbà pé tajá yẹn ṣe kí ni ó ti dẹ̀gbin torí pé anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam òun ni ó sọ fún wa mo rò pé a understand náà àwọn nǹkan wáyé ó necessary láti máa ṣàlàyé not fún everybody but fún ẹni tó bá wá interested láti mọ̀ torí pé àwọn èèyàn oríṣi méjì ló ń bẹ gẹ́ni ta máa sọ fún ẹlòmí yóò ní àfá ìwúlé ẹka ṣe ń bẹ so ìtumọ̀ ẹni pé àfá yìí ó sọ tí òun mú fún ẹni ó dẹ̀ mọ́ lọ ló ìtafà mú ó ti ní sìnyẹ́ náà ó tó sẹ́sì ṣùgbọ́n kò gbọ́dọ̀ máa lọ fa wàhálà pẹ̀lú nǹkan sọ fún yẹn torí wípé ráàyí àfá kan nìyẹn àbí ráàyí mọ́sán àbí kan wọ́n lè má jẹ́ pé yẹn ló tẹ́wọ̀n jù lọ́dọ̀ àwọn ẹlòmí ṣùgbọ́n ni tó ní eagerness láti mọ̀ tó bá pínlẹ̀ tó bá gbélé táfà tó sọ̀rọ̀ bá sọ wípé èyí tó tẹ́wọ̀n jù ní àfáàyẹ sọ kí ni opinion ti tí ẹ bó ń ṣe rí ó lè jẹ́ pé ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ ó gbélé ó gbélé ó tún wá lọ tún jókòójókòó òun náà tún tún àwọn tíra yẹn wò ó lè mọ́ arrive tí àfáàyẹ arrive tó ṣe wípé àwọn abikásà máa fi dáwà lálẹ́ káàkiri a máa sọ fún wa pé àwọn kan mí ìta bá rí táwọn bàbá wa láwùjọ àgbà ìtàn bá ń sọ àbá máa ń ṣe àtàgbìlọ tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kíkí là ń sọ ohun èèyàn ni in tẹ́kà nínú mafíàbù máàlìkì ni ṣe tí yá ni yá nínú àṣìmáwíyà ni bẹ́yà nínú ẹ̀zíyà ni àbí al'akhdari àti mẹ́rin lọ ṣèyàn níbi kíyàn farabalẹ̀ àwọn nǹkan ẹ̀yẹ́ nẹ́kùn sí gbogbo ẹ̀ náà ló easy láti gbádàmù àti sọ tó kéé kíláàdì sì sọ ṣọ̀gbín pàtàkì sọ látẹ̀kẹ́ sí kíláàfin sọ̀rọ̀ hadith náà ni èyí táwọn màlìkíyàn sọ kí náà fi sọ̀rọ̀ hadith èyí táwọn alé iná fi sọ kìnnà mi sọ̀rọ̀ hadith ṣùgbọ́n bẹ́ẹ̀ ni yí ṣe gbádìí fi yíye ó yàtọ̀ sí bí èyí ṣe gbọ́yé nǹkan tó bá rẹ̀ ti involve practical ẹ̀ lè ṣàfẹ́kùrú nǹkan bẹ́ẹ̀ mo ti sọ ní àmàyé gbà anábi sallallahu alaihi wasallam ahadun minkumul asra illa fi bani Qurayza ẹgbọ̀rọ̀ àsìkò orun aṣù ìtó àwọn kan òpá àsìkò tító kákírùn àwọn kejì ní pé àmẹ́bẹ̀lá gbọ́rọ̀ kí wọ́n aṣù àbíta wádọ́dọ̀ àwọn bànú kò rí zọ àwọn ẹni ó kàn sọ láti lè fi kan yín lójú ní so hadith lè hadith lè lè yìí ṣùgbọ́n bẹ́lẹ̀ ìṣègbọ́ yé yàtọ̀ sí bẹ́lẹ̀ ìṣègbọ́ yé there is no doubt pé kan ló correct ṣùgbọ́n torí pé nǹkan tó involve practical ni ó tẹ́ ìsìn ó lè yàtọ̀ unlike ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àkídà ma ṣe sọ fún ẹ wọ̀ná gbàbẹ́ mọ́mọ̀ lọ ronú pa rẹ̀ pé bó wá ní ẹwọ́n lọ́lọ́n wà lókè bó ló wà lókè bó wá ní kìníkan wọ́n ń ronú pọ̀ ọ̀rọ̀ àkídà ni torí pé yóò fi ń ṣe kíní kò ń ṣe practical ètò àbìlìfù ìbẹ̀lẹ̀ àwọn oníbíjẹ́ àti jáde torí pé kíní àwọn fẹ́ ronú nípa kíní nípa tó ní ṣe pẹ̀lú àkídà with ni wọ́n khalafa àwọn as-salaf as-salih nítorí pé wọ́n fẹ́ lo ọpọlọ náà láti lè fi ronú pa rẹ̀ yóò padà lídìyàn síbi ìparun ni láwọn ẹni ìṣíwájú wọ́n fi máa ń lè máwọn èèyàn tó bá di ọ̀rọ̀ àkídá ni ọ̀rọ̀ fíkì tó bá jẹ́ pé nǹkan tó kíyà gan ní wọn lè máa yàn bẹ̀rẹ̀ ṣùgbọ́n bá pé nǹkan tó ṣe pé kó níta wíì ẹ̀tí ẹlẹ̀ túbá ẹlẹ̀ túbá nǹkan tó bá tó a ṣe ìṣẹ́ àdùn bẹ́ẹ̀ sorism tí àwọn àfáà mi máa fi ń ṣàlàyé àwọn issues báyìí ní sì bá wo àwọn tíra fíkíù ni mú àtọ́là ń kàyẹ́ sí bá wo àtàmì ibn abdulbar àbí àdìsí ìfkàrò ẹni ṣáríwò mú àtọ́nà ẹni méjèèjì àbáwo tẹ̀mírùl hawalik títí sí yóò pín ni àtàwọn tíra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ lágbáyà sọ báyìí lágbáyà sọ báyìí lágbáyà sọ báyìí àfi kó wá ṣe pé tíra fẹ́kàn ṣe pé fáwọn gìgínà nùkùn ọ̀rá sọ ní kéékèèké ṣùgbọ́n ìgbókè wọ́n fẹ́ wọnú kò sí wọ́n sọ wọnú torí pé àárá wọn bí ìtàn sọ wípé ah, ìzámò lé tó rọrùn tẹbá rí pín wá tí ń sọ fún wípé àfáà kan sọ kẹmọ̀ pé kí ni ipé ìkẹtẹ́lẹ̀ jàǹfàní pẹ̀tẹ́lẹ̀ ṣe kíra o lẹ́fẹ́ mú bẹ́ẹ̀ mú mọ̀jìmú fàtàwà ẹkùn tèmíà nísìn iyu ẹyọ kan yóò sọ oríṣiríṣi ilé àwọn ilé ìsọlé ìsọlé muslim yóò sọ ẹmú alìsìsgáàrù ẹmú atẹmíhìj yóò sọ so túnmọ̀ sí pé ìdọ́gbọ́n kàn dẹ́mù gbogbo àwọn àfáwọn yìí èyí tí wọ́n ń ṣe nítorí pé kí ní ọ̀rọ̀ ẹ̀sìn lé àwọn ọ̀rọ̀ ẹ̀sìn ṣe kí ní ó sí ẹ̀kàn sọ tẹ́yọ kan fáwọn èèyàn àwọn tó sọ nǹkan ẹyọ kan fún làwọn tó ṣe pé kí ní ìyá aláta iye lépo tó nǹkan fẹ́ mọ̀ tí a ṣe ó bá rẹ̀ ti sọ fún tán ẹ̀wọ́n bá yàn fa wàhálà lórí ẹ̀wọ́ ó bá rí ẹ̀kẹ́ tó sọ nǹkan tó yàtọ̀ sí ìta sọ fún èyí ní mọ́ṣálásí ọ̀dọ̀ yìí mọ́tàkù wọn o ó tún fi yẹn náà kún kí gbọ́tọ̀ bá fi kún tó bá dìde níbi tó ti sọ yẹ fún nǹkan ọ̀kan tí wọ́n sọ fún yẹ tó bá dìde lẹ́yẹn ni tó bá rí yẹn tó ṣe tó yàtọ̀ sí tó sọ fún ìtàrẹ̀ sí ó gbé yóò fẹ́ tako eléyìí tí ó tẹ́ ṣe yìí ló yàtọ̀ sí táfà mi sọ ni ìyẹn náà dẹ̀ ní tí wọ́n náà sọ yẹn ó yàtọ̀ sí tí a fà tèmi náà ṣùgbọ́n tó ká ní pé ó jẹ́ ni tí ó mọ̀ fún mọ̀mọ̀ ṣe rú kẹfẹ́ yóò farabalẹ̀ yóò gbọ́ ọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n ẹ wà tó ṣe pé ẹ̀ṣẹ́ àsọ fún wa ká lọ ṣe kò ṣe pé yóò mọ̀ báwọn èèyàn fa wàhálà ìsọpáwọn àfá kan sọ báyìí mọ́sàbí kan sọ báyìí òun náà láǹfààní ní títí ẹ̀ fẹ́ni tó ṣe pé òun fẹ́ spreading tóun náà ẹni tí ó bá fẹ́ marú nǹkan báyìí ó gbọ́dọ̀ gbìyànjú àti kọkéwú tàbá ní kọkéwú tàbí àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àwọn gbọ́lárọ́wáyìn ó ní láti máa kún so that òun náà yóò lè máa fólò dáadáa yóò lè assist ẹ̀ ṣùgbọ́n tí ó bá gbọ́lárọ́wá náà tó ṣe pé àwọn tátàtà ló gbọ́ ó sì lè wúlò fún un náà torí pé ó máa ń kọ́yàn ní ìfarabalẹ̀ mo rò pé àárín ẹyẹ nàmì ṣáàlá àádádó ní ẹbí báyìí subhanaka lahumma bihamdika sharan la ilaha illa anta أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته

ọmọ ológun mọ́ òótọ́ wà fún ọmọ kalẹ̀ lójú àṣẹ bàbá ológun ṣùgbọ́n bàbá ológun ṣe kú ọmọ ìyá fún wọn àwọn ọmọ ìjọba àlàyé òṣìṣẹ́ náà fẹ́ fi ojú yẹn káwọn àkùnjú gbà káwọn ẹni kò lóko ọba tó gbé ìgbà tí bàbá yẹn kú ọmọ yẹn ṣì wà láyé ọmọ tó tó kú lóko ọmọ yẹn mọ ọkọ ẹgbẹ́ ìgbà mọ̀ báyìí. نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وعج ìbéèrè àkọ́kọ́ òní pé bàbá kan jáde láyé ó fi ọmọ bíbí inú rẹ̀ lẹ̀ ó dẹ̀ tó fi ọmọ ọmọ lẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ọmọ yẹn ẹni tó bí àwọn òsì láyé má ṣé àwọn ọmọ ọmọ yẹn ṣe wọ́n á jogún àbí wọn ní jogún tó bá ṣe wípé òkú tó kú tó fi ogún lẹ̀ tó fi ọmọ ọmọ lẹ̀ àwọn ọmọ tó ń gangan fún rẹ̀ bí tí ó bá jẹ́ pé ọkùnrin ń bẹ láàrin wọn ṣọ́rọ̀ mi yé tó bá jẹ́ pé kí ni ọkùnrin ń bẹ láàrin wọn ọmọ ọmọ kò lè wá jogún tí ó tí ó nísì ọmọ ọmọ ò lè wá jogún tàbí ọmọ ọmọ tá ń sọ o ní ọmọ ọmọ ọkùnrin o ọmọ ọmọ ọkùnrin òkú yẹn bímọ ọkùnrin bí a ó bímọ bí ọkùnrin mẹ́ta ń sìn nínú àwọn ọmọkùnrin mẹ́ta tó bí ẹyọ kan ti wá kó kú méjì èyí tó kú yẹn òun náà ti ní ọmọ àwọn ọmọ tó ní ẹ̀wọ́n jẹ́ ọmọ ọmọ fún òkú tó ń ṣe bàbá bàbá wọn ni so wọn ni wá jogún àwọn ọmọ òkú gangan tó direct sons fún òkú yẹn wọ́n ti blọ́ọ̀kù òun mọ́rọ̀kóyé ṣùgbọ́n wọ́n máa ṣe kí ní kàtí wọ́n pè ní alwasiyatul wajiba ìyẹn láwọn ẹlárọ́bá mi wọ́n máa implement yẹn o ní pé kí wọ́n ní ká fún wọn ní nǹkankan ká fún wọn ní nǹkankan bí ìgbà tí yẹn kẹfẹ́ búyàn ní nǹkan torí pé ká ní bàbá wọn ń bẹ láyé ni yóò jogun òkú yẹn ṣùgbọ́n tí bàbá wọn ti kú before kí bàbá ti ẹ tó kú láti sọ tó fi ogún lẹ̀ before kó ń tó kú òun ni ọmọ bíbí inú rẹ̀ tó bí àwọn ọmọ mi ló ti ṣe kíni ló ti jáde láyé so wọ́n ní torí náà kan fún wọn ní nǹkan níbòmí wọ́n á tírìtì ẹbí pọ́ràn èèyàn nìkan fún wọn ṣùgbọ́n wallahu alam kò kí ń ṣe ọ̀ràn yẹn torí pé kí ni àwọn tí wọ́n jẹ́ ọmọ òkú gangan tánjọ́kùnrin wọ́n ti blọ́ọ̀kù ọmọ ọmọ òkú láti wájú gún ṣùgbọ́n lè fún ní nǹkan tó dáa ni ìyẹn jẹ́ èsì fún pẹ́ṣọ́ àkọ́kọ́ náà pẹ́ṣọ́ ní ẹlẹ́ẹ̀kejì ó ní wípé ah, bàbá tó kú yìí ó fi ọmọ mẹ́ta alẹ́ lápẹjúwe àwọn ọmọkùnrin mẹ́ta àbí ọmọ mẹ́ta ṣá ọkùnrin bẹnu èyí tó jọkùnrin yẹ òun náà lẹ́yìn ikú bàbá yẹn lòun náà wá tó kú lẹ́yìn ikú bàbá yẹn ni ó tó kú àbí obìnrin náà ni ó kú lẹ́yìn ikú bàbá yẹn ṣé àwọn ọmọ rẹ̀ yóò jogún àkọ́kọ́ ni pé ńgbà tí ó ti wà establish ipé ikú ọmọ o wá lẹ́yìn ikú bàbá so gbogbo àwọn mẹ́ẹ̀ta ẹ̀ lápójú ẹni ó Na náà wọn wá ogún yẹn kóhun tó kú so ayẹ kóhun gbà wọ́n á gbé fún àwọn tí wọ́n jẹ́ àwọn tí ó jogun títí ẹ̀ náà so wọ́n yọ̀n tó yẹ kó gbà wọ́n dẹ̀ gbé fún àwọn tó yẹ kó jogun títí ẹ̀ so di fà pé ó ti kú kó tó di pọ́n pín ogún kò túmọ̀ sí pé kò ní ẹ̀tọ́ sí ogún mọ́ torí wípé ikú rẹ̀ ó wá lẹ́yìn ikú ẹni tó fogún lẹ̀ ká ní pé ikú rẹ̀ wá bí fọ́ ikú ẹni tó fogún lẹ̀ òun ni kíni ni àwọn ọmọ yìí ò lẹ́tọ̀ sógún torí pé òun gan fúnre ò lẹ́tọ̀ sí ogún yẹn torí pé ó ti kú bí fọ́ ẹni tí ó fògún lẹ̀ orùkúyé ṣekùjẹ́ bí ẹṣì jẹ́ wallahu ṣàlèlò ẹran ẹlẹ́dẹ̀ àbí ẹran ajá ṣàlèlò fún ìwòsàn ìpìlẹ̀ ní pé ààlè ìlú fún ìwòsàn ni torí wípé kí ni ààlè jẹ ẹran ẹlẹ́dẹ̀ ààdẹ̀lẹ́ jẹ ẹran ajá ẹran ẹlẹ́dẹ̀ násù rẹ̀ klẹ́nu al gẹ́gẹ́ bí àṣìṣìlálàyé fún wa ìkejì ni pé ajá ní tí a mọ̀ sí fant òun náà ni èyí ọ̀gàn yẹn bẹ́ẹ̀ ni hadithi tí a ti kà ní àmàyè ìgbà òní bí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó ní kullu dhinabi min as-sibai haram gbogbo tí ó bá ní ọ̀gàn nínú àwọn ẹranko àtìjàwara fa'akùlù haram haram ní jíjẹ rẹ̀ so èèwọ̀ ní fún aláti jẹ eh, ajá based lórí general taxi, àti based lórí hadisi pé tọ̀wúrù iná yahdikum idha walaga fi al-kalb an yaghsilahu sab'a sab'a marratin law nabi turab mọ̀rùkúyé ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́wọ́n bá sọ fánàbí wa muhammad sallallahu alaihi wasallam kulla ajidu fi ma uhiya ilayya muharraman ala ta'imin yata'amuhu illa yakuna maytatan aw daman masfuhan aw lahma khinzir fa innahu rijsun so o ṣe kini alijiran ẹlẹ́dẹ̀ sọ́gbàtà àbáti wà alijiran ẹlẹ́dẹ̀ ni kí la fẹ́ fi ṣe wòsàn fún kí la fẹ́ lò fún solúpọ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá wọ́n gbà pé a lè lò ó fún ìwòsàn in whatever form however Sheikh Islam Ibn Taymiyyah alayhi rahmatullah wọ́n gbà wípé tó wá ṣe pé ìwòsàn tán fẹ́ lò ó fún kò kì í ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú jíjẹ lápẹjú ẹ̀sìn bóyá bí ọ̀rá rẹ̀ wọ́n fẹ́ fi ra ibì kan tó wú sọ pé eléyìí bí ìgbà téèyàn fi ẹ̀gbin rárá ni so tí ó fọ̀ dánù wọ́n lápẹjú yẹn nígbà tó ṣe pé èèyàn fi ọwọ́ rẹ̀ tábà ẹ̀gbẹ́tẹ̀yàn bá fọwọ́ tábà ní ọwọ́ yẹn aṣe kíni akógbẹ̀ ọwọ́ àtànà jápa ẹ̀bí ti yí ọwọ́ ṣùgbẹ́ náà ni tí yẹn bá fi bí abí ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ ó fi ra ẹsẹ̀ lápójúwe ẹsẹ̀ ìtàn jásá ṣùgbọ́n gbọ́rọ̀ fọ́ kúrò kó tó di kíwéyá ó fẹ́ kírun tó abẹ́ kírun àbí nkankan ní so àwọn gba iyún wọlé ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn afá wọ́n ní ààyẹ ò lọ mo rò pé ó klẹ̀ ṣùgbọ́n bí ìsìtàn fi gbà wọlé ni pé kò kí ń ṣe jíjẹ so jíjẹ lọ́lọ́wọ́n ọba ṣe léèwọ̀ fún wa bákanáà títà rẹ̀ ó jẹ́ èèwọ̀ torí pé inna Allah idha harrama ala qawmin akla shay'in harrama alayhim samana gẹ́gẹ́ bí dánàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó sọ tọ́lọ́n oye ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ní kúnwà ní ó strong ní opinion yẹn wallahu a'lam Ọwọ́ ọdún ọdún ọdún ọdún ọdún Thank

ìgbéyàwó àti nam ẹni tí ó contest tó bá ṣe pé òun ni olórí ìlú tẹ́lẹ̀ ó wọ́n rí contest ṣọ́rọ̀ níye òun ni olórí ìlú ó wọ́n rí contest ó wá ń pín ráìsì àbò ń pín nǹkan fáwọn èèyàn tí wọ́n bá gba ọgbà ń owó òlú lára ẹ̀tọ́ gbogbo yìí tó pín fún ọ mo rò pé gẹ́ẹ̀tì gẹ́ẹ̀tì mo sọ so owó tó fún yín tẹ́lẹ̀ tó fún yín owó ìlú náà ni anábúwa Muhammad sallallahu alaihi wasallam ó dẹ̀ sọ fún Umar ó ní ma ja'aka min adal mal wa anta ghayru sa'il wala mushrif fakhudhu wa tamawwalhu wa mala fala tud'i nafsaka tí olórí bá fún ẹ lówó tó ń ṣe bọ́ọ̀lù nága fún kò ń ṣe bọ́ọ̀lù ń béèrè fún anẹ́mìsọ̀lọ́sàmì gbà ìwọ náà ń tí ẹ èyí tí ó bá wá bẹ́ fàlátù ti bẹ̀rù nafsak mọ́mà wá káàkiri so anábíwa muhammad sallallahu alayhi wasallam kó sọ gbólóyìn fún Umar ìgbà tí ó fún Umaru ní owó Umar wa ni ya Rasulallah àti man wa afqar minni irò díṣẹ́ ọlọ́run bá ó yẹ fẹ́lú mi tó tálíkà jù mí lọ àwọn bí wá kọrẹ́tì so mari jẹ́ ti gift tó wá látọ̀dọ̀ olórí so kí fa òun ni wípé owó ìlú náà ni ìwọ náà bẹ̀ ní lára àwọn ará ìlú náà ló wà òun dẹ̀ ló ń pín owó òlú náà ló fi ń ṣe nǹkan fáwọn èèyàn so tíyàn bá gbà bá láìfì ṣùgbọ́n tó ṣe pé ó fúnra rẹ̀ ló lọ wó owó tí è e campaign kò ń ṣe owó òlú ló mú tó máa fi campaign ní bí ó struggle bí ó lọ gba lóònù lọ ṣe kìníkan òun náà wá ló ń pín ráìsì òun pín eléyìí tó bá gba bribe ló gbà tó bá gba bribe ló ṣe kìní bíráìbù ló gbà lára nǹkan tí ó lè rí kí ìlú dáa náà nù eléyìí sí ó gbówó lọ́wọ́ eléyìí olóòrùn àdìbò fún eléyìí gbówó lọ́wọ́ eléyìí olóòrùn àdìbò fún ẹwà rí léyìí tó ń kàmpín lágbàyá ní ẹdìbò fún torí kí torí bó ti gbówó lọ́wọ́ rẹ̀ so eléyìí yóò ní lágbàyá ní kẹ́ fún torí bó ti gbówó lọ́wọ́ rẹ̀ in fact ara ìbàjẹ́ òun ni kárí àfá tí ó sọ pé lágbájá ẹ mùsùlùmí ni òun ni ẹ dìbò fún ẹkìní kankan kamara wọn ẹni tó ní ká dìbò fún tí ó fẹ́ lọ lòfin ọlọ́wọ̀n bá ń bẹ̀ tó fi sọ pé mùsùlùmí ni òun ni ká dìbò fún tó sọ fẹ́ òfin tí gbogbo wọn mọ̀ tó tako òfin ọlọ́wọ̀n bá òun náà ni tó fẹ́ lọ lò ń bẹ̀ wọ́n wá ń sọ fún pé kí n dìbò fún torí kó jẹ́ mùsùlùmí ṣé ó tó bá débẹ̀ ó sọ fún wa wípé òun fẹ́ lọ gbé ọ̀rọ̀ ìsìláàmù rú mẹ́ sọ àwọn tó ń ṣe òṣèlú nìyí àkọ́kọ́ ni pé wọ́n lè sọ síta pípé ìsìláàmù làwọn ń bá lọ síbẹ̀ torí pàwọn ilẹ̀ lárúbáwá tí wọ́n sọ gan-an wọ́n rí pé kò jẹ́ in fact yóò gọ̀rọ̀ àwọn aráàlú láwọn ilẹ̀ lárúbá mi tó má ti rí pé èèyàn kan gbé òrùpó torí islam lòun fi ń lo òfin ọlọ́run afẹ́ lọ lòun bẹ́ wọ́n lè má dìbò fún wọ́n lè má dìbò fún láwọn ìlú tó jẹ́ ìlú mùsùlùmí láìpẹ́ yìí kò tí ju bí oṣù mélòó kan lọ ní Kuwait àwọn kan wọ́n kàmpín lórúkọ ẹ̀sìn ipa òfin ẹ̀sìn ní kí kán ṣe kí ọ̀gọ̀rọ̀ nínú àwọn ará ìlú dẹ̀ wọn ẹlòmí sọ pé kí àwọn nǹkan tẹ́ ń sọ yìí wọ́n sọ àwọn nǹkan tó ṣe pé táwọn wá débẹ̀ àwọn nǹkan tó máa ṣe bí kán lẹ́yìn nìsí àwọn yóò mọ̀ múra dáadáa wọ́n ní jẹ́kóbìnrin kó máa wọ̀wọ̀ kú ah, kólóbìnrin múra dáadáa torí pé èèyàn kan ní tó ń bá débẹ̀ táwọn máa ṣe làwọn ilé gbogbo àwọn ìwọ̀kúwọ̀ ìrìnkúrin táwọn obìnrin àwọn gbogbo àwọn nǹkan yẹn onígbà rẹ̀ àdẹ̀rà àwọn ará àlútọ́ ń sọ ipé ló àwọn òfẹ́ France so ipò ogbé orúkọ ẹ̀sìn àpó òfẹ́ lọ lòfin ẹ̀sìn láwọn ọ̀lẹ̀ lárúbá ní wàhálà ní fún yìí sorúkọ bí ẹpá wọn àmì ìtajà wọn bí islamist lọ́hun bàtà máa ń tàbí ẹlòmínú wọn ẹbó olíṣẹ́ máa lo ṣẹ̀ríà àtẹ́bà àlúlò ṣẹ̀ríà ìtàwọn ará ló bá fẹ́ ńlálò láfẹ́rá wọn mínú àwọn leaders àwọn ikhwan gbà tó ń campaign sẹ́nàánú lánà tọ́pì ṣọ̀rọ̀ àmà à nílò òfin ọlọ́run torí pé tó bá lóhun á lò ó túnmọ̀ sí pé ẹni láti kọ́kọ́ ṣiṣẹ́ lórí àwọn èèyàn yẹn gẹ́gẹ́ tápẹ̀rẹ̀ àwọn mùsùlùmí náà so ẹni tó lọ ń lọ́bẹ̀ lórúkọ ìsìláàmù kò tí ẹ̀mí sọ́ọ̀lì ní ṣe kí ẹ̀kà jáde ní ẹ̀yàn pé torí mùsùlùmí wọ́n fẹ́ lọ lòfin ọlọ́wọ́ bá bẹ́ tó wọ́n máa fi wu ẹni tí ó gbégbó orókè níbi ìbò ó sì pé ikú òun yá káwọn yẹn ti ẹ̀kọ́kọ́ rí súra ẹ̀nà pé ó ní orúgbọ̀n àwọn musulmi ìgẹ̀ ẹ̀kù tí ń bà wọn ẹ̀kù tí ń bà wọn kó ní orúgbọ̀n èyí tẹ́lómí ìdìbò fún Peter Obi ni mo rò so enough of àwọn èèyàn ẹ musulmi muslim kìníkàní muslim ni ṣùgbọ́n ẹ̀mọ̀ padà rí pé àwọn èèyàn tó ń champion kìíní ọ̀pọ̀lọpọ̀ náà wo pé ẹjẹ́ àti musulmi yẹn sí wọn láti lè fi campaign ni that is captive sí wọn pé kìíní musulmi ni lágbájá láti lè fi campaign ni ẹ̀kan tí wọ́n tó bá tún bí mi wọ́n kàn tó ti christians yìí ni pé wọ́n ní kẹ́ dìbò fún kí ló dé ẹ̀sùn àbálẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú ìtọ́wà lókè ah! ṣé kò sí ẹni tó jẹ́ mùsùlùmí náà àwọn kandidati so tó súnmọ̀ sí pé islam gẹ̀gẹ̀ kọ́ ni ìṣúta lónìí in tó lè jẹ ẹni tàà ní kandidati wa tó ṣe kó wà wá láti dìbò fún bí a torí àǹfààní kan sí kejì tààrò páàrí pásánálì lọ́dọ̀ wọn ẹ́ àbí kan táwọn kó lè ṣe fáráàlú tó túnmọ̀ sí pé ọ̀rọ̀ àǹfààní yẹn gangan ló yẹ ká concentrate lórí mi káṣe kí ká concentrate lé lórí ọ̀rọ̀ àǹfààní yẹn ẹdìgbò fún lágbájá ó máa ṣe náà fún yín ẹgbò fún lágbájá ó máa ṣe mi fún yín ó máa ṣọ̀nà fún yín lọ́ sọ pé torí pé jẹ́ mùsùlùmí torí pé tó bá yánsì ẹ́ tó fẹ́lẹ̀ lómi tí ó kìí ṣe mùsùlùmí pé ká tún dìbò fún yẹn náà ni kí ló jẹ́ kíkí ní ẹ̀mọ́ change báyẹn ni definitely ní interest lẹ́ ń wó ni náà nísìnyàn kan ti sẹ́rì mùsùlùmí ni ó lóun fẹ́ lọ síbẹ̀ òun ò mẹ́ndì láti san àwọn náà gbogbo tán bá ń ṣe ṣìrìkì yàtù tán bá ń ṣe ń bẹ̀ kúfù tán bá ń ṣe òun ṣe tán àti bá wọn ṣe ṣùgbọ́n change agbọ́dọ̀ good road agbọ́dọ̀ good water agbọ́dọ̀ ní so awárẹ́ nìyẹn ó contest ààrẹ lómìnà náà tún contest ọ̀rọ̀ good road good kìíní kan lòun náà tún sọ so wọ́n wò tó ké good road good water good kìíní kankan kan wọ́n ah ilé da dàbẹ̀ ni pé ó fẹ́ gbádùn ọ̀rọ̀ good road láńsọ yìí òkun sọ́rọ̀ Islam ọ̀rọ̀ good road good road good water potable water eh, electricity lára òpé ilé yìí ah ó dàbẹ̀ pé ilé ìmà lè ṣe kìíní ṣé mo lè dìbò nítorí yẹn ẹgbẹ́gbọ́n tí mo sọ ṣẹ́pọ̀ òun ti dídá ìpé mùsùlùmí lòun ó lòun fẹ́ súnra òun náà ni bọ́bá ń gbẹ́gbọ́ mé òun ọba wọn gbọ́ àwọn abá wọn gbé ó tí é nìsìn so bọ̀ kò mọ́rọ̀ ẹ̀sìn wọlé kò mọ́rọ̀ ẹ̀sìn wọlé ọ̀rọ̀ good clinical good road clinical náà ló ń pariwo fún wa yìí ṣé mo lè dìbò fún láti lè ṣe eléyìí lọ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ní kékeré kò sí délé lè mú wá ń bí ọ̀rọ̀ ẹ̀sìn bó tẹ́ ṣe ń lọ ẹ gan mọ̀ pé olóńlálàsí ààrẹ tó wá débẹ̀ yìí so tí ẹ bá dìbò lórí bẹ́lísì ilé ó sì tún bá làkà para òun fẹ́ sun àwọn ni ṣùgbọ́n ní ìsìnkẹ́ sọ pé ẹ̀ẹ́ tí ká dìbò fún lágbára tẹ́lú pé ni mùsùlùmí ni ẹ̀ẹ́ torí ṣọ́lọ́un fẹ́ lọ lè fi ọlọ́wọ́ bá ń bẹ̀ so gbogbo àwọn ẹlòmí ìtàn ariwo yìí náà ní torí kíni torí ọrọ̀ ayé good road good water náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń paro pé mùsùlùmí mùsùlùmí rí wọ́n wà bold láti champion anything Islam ń bẹ́ tẹ́ bá ráwọn nǹkan yẹn ẹlẹ̀ rí bí èdè ilé Haúsá ni ṣùgbọ́n àwùjọ wọn bíbà yìí ni kò sí nǹkan the sense of people ní wọ́n ṣe kí ní ó fi lẹ́rin ní kẹ́dìgbò fún ah bọ́bẹ́ ni yóò ṣe mùsùlùmí ẹ̀yẹn kó lè bá fúlò papọ̀ ní àpá ah, mùsùlùmí wà nílẹ̀ náà ẹ ti rí pẹ́sì ọ̀rọ̀ àǹfààní ní nǹkan ẹ̀yẹn àǹfààní ayé ni kò ṣe torí ẹ̀sìn gangan so nísìn àwọn apín yẹlẹyẹlẹ kálukó máa ń ṣe eléyìí ó lọ pẹ̀lẹ́lẹ́ eléyìí ó pẹ̀lẹ́lẹ́ mo gbọ́ tí kan campaign fún gọ́ọ̀nà ọ̀yọ́ tó wà ń bẹ̀rẹ̀ sí olókọ mọ́ṣáláṣí okọ̀ kìíní kan káàrin olè dìbò fún ẹni tó lọ ń campaign fún mùsùlùmí ni àfáà ló pẹ́rẹ́ ó rẹ̀ mọ̀ ni ò kìí ṣe mùsùlùmí ṣùgbọ́n ọ̀nà tó fi ń jẹ àwọn mùsùlùmí ni pé kí ni ó àtúnráfà ní iná tó ń ló tún pé rárá o ẹni tó bá jẹ́ kí ni apc ní kí wọ́n dìbò fún torí pé mùsùlùmí lòun so enough of eh, gbogbo àwọn ìfọpọlọ àwọn èèyàn ṣeré yìí ẹni tó fẹ́ dìbò ń torí ọ̀rọ̀ ayé ló fẹ́ fi dìbò tó bá dọ̀ dìbò fún kírísítẹ́nì ó ti ń sìnkí wàhálà tiẹ̀ torí ayé ló fi dìbò ní ìròpẹ́gẹ́ ìgbọ̀ tí mo sọ nísìn ẹ̀kan dìbò fún Christian nísìn nísìn bá ṣe wà ní ìlú Èkó yìí kí mùsùlùmí kan ó sùsù kó ló ń dìbò fún Sanwó-Olú kó padà síbẹ̀ torí pé kí ni òun rí pé ó gbìyànjú gan get point mi àwọn kan tó ṣe kó lè continue àwọn nǹkan wọ̀nyẹn kíyàn kan wá sọ pé ah kún ṣe mùsùlùmí náà torí pé kò bá kándídéètì tí òun fẹ́ mú kándídéètì tó fẹ́ yẹn ṣe torí sọ́tò tọ́ṣe torí islamu ló fi fẹ́ kándídéètì yẹn àbí torí pẹ́ni tó wù ẹ́ òun dìbò fún Sanwó-Olú ní ìsìlápẹ́júwé nítorí kó rí pé àwọn projects wọ́n ṣe lẹ́ tó kù kán lè parí àwọn projects yẹn lóòrùn fi dìbò ń tòun ó fi kọ́kọ́ jẹ́ kó clear pé torí kíní torí ayé ni kò ń ṣe torí ẹ̀sìn so kò bá dìgbò fún kírísítẹ́nì kò bá dìgbò fún mùsùlùmí tó fẹ́ lálà sí ara ẹni ìyẹn ọ̀rọ̀ ayé ló sọ pé òun torí ẹ̀dìbò ṣùgbọ́n ká máa mú àwọn fàtàwà àwọn àfáà ẹ àwọn àfáà àwọn láàlẹ̀ ìdìbò gbogbo àwọn àfáà tẹ máa kó wá láṣínẹ̀ dáyé mọ̀ yí kan ìfẹ̀mí ní gbogbo àlbáni gbogbo wọn torí ẹ̀sìn náà sọ nítorí ẹ̀sìn ní gbogbo wọn fi sọ kò tọ́ kó lọ ẹ́ kò tọ́ kó dìbò fún àyàfi tó bá ṣe pé kí ni fẹ́ lọ change ẹ̀ sí Islam ṣé Nàìjíríà wà ti change ẹ̀ sí Islam ìbáwọn yẹn ti ẹ̀rí pósítẹ̀ lásán náà pẹ̀lú ọgbọ̀n wọ́n ti kọ́ wọ́n sọ̀spẹ́tì ẹ̀nà pẹ̀ká ẹ̀ wọ́n ṣe kírísítẹ̀ ló sọ̀spẹ́tì mùsùlùmí ẹgbẹ́ ló ti kọ́ wọ́n sọ̀spẹ́tì ẹ̀ká eléyìí Taliban láwọn eléyìí àwọn àrùkọ ilé aláfẹ́ ilé yìí ọmọdìbò fún wọn tí ó wà ló fẹ́ lo fàtàwà aláṣínà dáímọ̀ bóò ní fàtàwà aláṣínà dáímọ̀ ṣe jọ ẹni àwọn ní pé kó lọ ìsìlámá ìdí ẹ̀ àbí fàtàwà àlùwá ní tó sọ pé torí kíni torí kán lè bá lọ takú àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí ń bẹ́ tàbí àwọn tí kọ́mọ̀ lọ ṣùgbọ́n tó bá ṣorí kúkúrò ń fẹ́ lọ oníkùn ṣe kó máa mú dáadáa kan yóò sùn rẹ̀ náà tó wá débẹ̀ kí mẹ́gbà lérò pẹ̀lú ẹ̀ àmọ́yé nǹkan tí ó bẹ́sìn mú ní ó máa ṣe kódò lè ṣe ṣírùkú lè ṣe kúnkún bẹ́ ṣùgbọ́n ó ṣe é ṣe kó ráwọn tí ó ń ṣe mùsùlùmí ẹ̀kan lọ bẹ́ẹ̀ ká fẹ́ pàṣẹ àwọn kan tó jẹ́ nǹkan tó tako Islam yóò blọ́kù ẹ̀ òun máa ṣe kí yóò máa bá wọn kọ̀mítì ojú tí kàgbà ní fi wó yẹn ojú kí nìyẹn ojú ẹ̀sìn ẹ̀sìn náà wò ṣékù fèmín àwọn náà rí ìsọ omen sọ́rì sọ́yí muslim wọn ni ìpẹ́yìn tó bá lọ́bẹ̀ ní àwọn ní ọ̀rọ̀ káwọn èèyàn ti ẹ̀ lọ ni ṣùgbẹ́yìn tó máa lọ́bẹ̀ kó jẹ́ tó ṣe pé ó gúdùn di dìbétì fún ẹ̀sìn so ẹgbọ́n ọkọ̀ torí so gbogbo àwọn àfáà tó ń sọ̀rọ̀ lórí kí ẹ̀sìn làwọn ń so mọ́ so nísì àwáfẹ́ lò fún títa yé nǹkan separate ká pàtí àwọn àfáà ẹ̀ká kó sẹ́gbẹ̀ kan tẹ́ àfáà àwọn olò àlọ́ nítorí ẹ̀sìn ààrẹ ní kẹ́dìgbò fáwọn èèyàn torí ẹ̀sìn torí pé àwọn àrínú wọn ni ṣùgbọ́n torí ayé láàrẹ fi dìbò fún wọn nísìn èèyàn kan bẹ tí ó bá wọlé nàìjíríà ó gbádùn ìlú èkó gbádùn lápẹjúwe ju tẹ́nì kejì bá wọlé lọ so ó jẹ́ mùsùlùmí kò jẹ́ mùsùlùmí o nàìjíríà gbádùn ju kìí lọ ok mo wá ní mo fẹ́ dìbò mo wá dìbò nítorí ìyẹn kò ṣe tó rọrùn ẹ̀sìn mo fi dìbò bọ̀ nítorí wípé ẹni tí yóò provide better service kẹsì ọ̀tọ̀ nìyẹn so àwọn tó bá ń sọ kí ní nìkan jáde openly torí àǹfààní ayé ṣùgbọ́n àwọn tán àgbọ́rú ẹ̀sìn rúnú àwọn contestant ní ká máa bí ẹrù tí wọ́n gbérù ká máa jílé wọn lórí ní ìwàtà kan tara wa nífẹ̀ẹ́ ni pé ó ń ṣe mùsùlùmí ó ń kọ́ mọ́ṣáláṣí fún àwọn mùsùlùmí ó ń ṣe léèṣì ẹni tó ń jẹ́ mùsùlùmí nígbà tó wọ́n dé ohun òkọ́ mọ́ṣáláṣí olówó òlú ni tóhun fẹ́ fi kọ́ kìíní kan fẹ́ ṣe justice so wọn ní kọ́ mọ́ṣáláṣí wọn ní kọ́ church ẹni tó ń jẹ́ kírísítẹ́ẹ̀ni débẹ̀ ó kọ́ mọ́ṣáláṣí fáwọn mùsùlùmí torí kẹ́ bá dìbò fún next one ẹgẹ́ ti ṣe nǹkan ìmì nǹkan tó ní ìfarabalẹ̀ ni kò ṣe ló káàkà máa sọ àwọn èèyàn lórúkọ burúkú ẹ̀lẹ́gbájá ó ṣe kìnnìkà ilé ìsẹ̀lẹ̀ ilé ìsẹ̀lẹ̀ alìmòhí ẹni tó dẹ́rẹ̀ Christian ni Muslim ni kìtíwà ní pé àákọ́ṣán àwọn èèyàn ẹmọ́ dàlú ẹmọ́ lẹ́rin ọ̀pọ̀lọpọ̀ nǹkan tán bá yí dìgbà yìí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àǹfààní ayé táwọn èèyàn mi ń fún ní religious coloration òun ni tó pọ̀ jù bí àwọn nǹkan yìí òun ni tó pọ̀ so tó wáyé pé ó máa lọ létí àwọn electorate ní orúkọ ẹ̀sìn wọ́n á present rẹ̀ lórúkọ ẹ̀sìn tó wáyé pé kẹ́rẹ̀sùn wa pé Christian ní ká tún dìbò fún náà wọ́n á tún sọ fún wa pé christian ten ni yìí amáyé ó dájọ amáyé musulmi mi gan lọ dájọ amáyé musulmi mi lọ mọ́tún christian tẹ̀ fún abáyẹn náà so kama má fọ̀pọ̀lọ àwọn èèyàn ṣeré so gbọ́rọ̀ pé point yẹn clear eh? ok ìgbòlókù ti mi dé Thank you ọ̀nà mo sọ mo ní tó bá ṣe pó lórí ìlú tó ń bẹ ń bẹ owó olùlẹ̀ lórí most likely olórí ìlú tó ń bẹ ń bẹ owó náà ni ó fi campaign sitting government gangan the sitting Thank àdàtí oníṣìn ẹni tó wà ní áùsù níṣìn lápẹjúwé bí a kìíní constituency kìíní kankan kan wá jẹ́ owó ìlú náà ló máa fẹ́ ná láti lè fi ṣe campaign so tó bá fún wa nírú yẹn tí ó ṣe pọ̀ àlálọ́ ń béèrè àgbà lọ́wọ́ rẹ̀ owó ìlú náà ni ó ná fún wa ara ọmọ ìlúlàwà náà dẹ́wà dìfẹ́ntì náà ní ẹ nísìn tẹ́ bá sọ wípé mọ́ṣáláṣí wa afẹ́kẹ́ ṣe lè fún mọ́ṣáláṣí wa ká lè bá dìbò fún ẹ ti bèèrè náà nìyẹn ẹ ti bèèrè náà nìyẹn tẹ́ bá sọ wípé kó fi ṣe kíní fún mọ́ṣáláṣí wa ni ẹ ti bèèrè náà so kó wá lọ jẹ́ pé ẹni tẹ́ tún lọ ń bèèrè lọ́wọ́ rẹ̀ ní ẹni government ni that is where èèyàn kan tó ń ta arin àbó ń ta kìnnà náà kan wò pé kémi náà lọ síbi òṣèlú ó bá lọ gba wọlọ gba lóòrùn ní báńkì yìí wọ́n bẹ̀rẹ̀ sí pín owó fún yín bẹ̀lú rákùnrà ìsẹ̀ àẹ́gbà bẹ́ẹ̀bù ní ẹwú kí oró owó tó ná fún yín ẹ̀kùn ṣe owó owó ààrẹ ni ṣùgbọ́n ìtọ́ ṣe pé ó ń bẹ nídìí owó òrù òun máa make sure pé òun padà sílẹ̀ tó wá pín owó yẹn dọ́dọ̀ yín ni tó owó yín náà ni so tẹ bá gbà ẹ̀hẹ̀ tẹ bá dẹ̀rí kó kẹ gbà lọ́wọ́ rẹ̀ ní fáwọn tó bá fẹ́ dìbò ní wọ́n dẹ̀ wò pé ẹni yìí ni ah, ẹ̀ká gbé ẹ jáde ni oúnjẹ You then ní ká vote against ẹ̀ ẹni tó báyẹ̀ ló kò vote ní dandankọ́nà fi vote America tó jẹ́ the best democracy machine ṣe ń sọ ní ṣe gbogbo aráàlú ẹ̀ ló vote nínú áùsù gan nínú áùsù tán bá gbé nǹkan kan kalẹ̀ ipé kí vote in support or against nǹkan ẹ ẹlòmí àwọn kí ni òun kóra lóòun ò vote not in support not against ṣe wọ́n máa mú á lé ẹni kó mọ́ gba owó àpò rẹ̀ bó ní torí pé ìyàkó vóòtì ní ẹwà ní pé kí ní tí àǹfààní ìlú bá dé kò ní jẹ mẹ́ ṣe bí àǹfààní gbogbo olú so wo kókè gbogbo àwọn contestants ó wà lẹ́wọ́ rẹ̀ tó ń lè vóòtì fún bẹ́ẹ̀lì sọmọ fọ́sì sí bí náà mẹ́rin tí ó ń ṣàlùwà lọ́wọ́ tẹni tí ó ti mú tí tó ń ríra tó wá bí sínú omi àlùwàlá ẹni tí yẹn lè lò àbíyàn lè lò náà èébì ní ètò tẹ́wọ̀n lọ́rọ̀ pọ̀lọpọ̀ àwọn afá ẹgbìrì gẹ́gẹ́ bí ìgbẹ́ jẹ́gbì ìgbẹ́ gba abẹ́jáde èébì ó ṣe kéré ó gba òkè jáde so méjèèjì náà oúnjẹ tó ń bẹ ní inú ni ṣùlọ́rọ̀ pọ̀lọpọ̀ àwọn àfá àwọn gbà pé ni alkaiu najis ebi ẹgbìnì so ebi tán tú sínú omi tán fi ń ṣàlò àlá kékeré ẹni ó ti nà jásà rẹ̀ ó ti sọ nìyẹn di ẹgbìn so tó wá ṣe pé ìtọ́ lásán ni ẹni tó mú tí yóò yẹn ṣe ìtọ́ ẹgbìn ìtò kì ń ṣe gbì ìtò kì ń ṣe kíni kò kì ń ṣe ẹ̀gbì àfíta bá ṣúrọ̀ pé ọtí ló tú sínú omi yẹn tàbá ṣúrọ̀ pé kíni ọtí tó wà lẹ́nu rẹ̀ òun ló tú sínú omi yẹn so omi náà yóò tà na jásà látara rẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wallahu a'lam سبحانك اللهم بحمدك Náàmọ́ níta bá rí Mùsùlùmí tó ní èmi o, mo fẹ́ lọ bẹ̀yẹn torí kí lè bá ṣe títí kí n lè bá ṣomi ká lè ṣe náà mo rí pé à ń jíyà nàìjíríà ẹ púpọ̀ so mo wá fẹ́ lọ síbẹ̀ ṣé a lè dìbò fúnrú mùsùlùmí bẹ̀ náà mùsùlùmí tó mọ̀ pé tóun bá lọ nìkan ibi tóun fẹ́ torí wọ̀ rẹ̀ òun lálá sí ọ̀rọ̀ ẹ̀sìn òun bẹ̀ àwọn abẹ́rẹ̀ pé torí kí lọ́ fi lọ onítorí kún lè bá ṣomi kún lè bá ṣe iná kún lè bá ṣe títí ẹ̀rígbẹ́ ni yóò máa tó ń sọ ṣùgbọ́n tó bá ní tó ń fẹ́ ṣe ń tó nìyẹn ó wá lọ ẹlòmí náà lọ ṣùgbọ́n wá ní kámó kan inú wọn ni a wá rí pé a ilé tó ló ń fẹ́ ṣe títì yìí ó lè rí títì ṣe ń tòótọ́ bí wẹ̀ sí rẹmà lálàtí ń bẹ̀rù ṣé mi lè torí omi tí a ṣe àti iná tí ó ṣe àti títí tí ó ṣe ní kémi dìbò fóun òun ló ló ń fẹ́ lálàsí ara òun so eléyìí wallahu a'lam tí yẹn bá bìlìvù nù pé èyàn dìbò ó ṣe lè ṣe kiri ó lè make sense díẹ̀ torí bóhun ló sọ pé in fẹ́ ṣe ń nìyẹn mo nídi ọ̀nà tó dá òun dẹ̀ sọ pé òun mind bóun bá máa ṣe kú fúrú ń bẹ́ káwọn yẹn fi rọ́nà nì so eh, kémi rọ́nà wọ́n ló fẹ́ bá ti ẹjẹ́ ìfú rẹ̀ nì so ó sì lè make sense díẹ̀ fáwọn tó bá gbà pé èyàn ó ṣe kí ni èyàn lè dìbò just like ẹni pé torí ẹ̀sìn lólóòfin lọ nípa pé àgbọ̀rọ̀ ah, lọ protect Islam ẹ̀rípa ní ẹ̀ tó dá ló ń gbé lọ ṣùgbọ́n òun náà máa fara pa tó bá from system tí wọ́n ń lò almost everywhere in the world yóò fara pa yóò fara pa ìyẹn ni ṣẹ́kàrà àgbáyé sọ pé wẹ́ tó ṣe ń tó yìí sí ìsìnkú olùwẹ́ṣe nìyẹn ẹ̀dìbò fún èmi ò advice ẹ̀kọ́ lọ ṣùgbọ́n tó pé tó fẹ́ ṣe nìyẹn ẹ̀dìbò fún kò ṣe pé yóò gbé dáadáa kan wá but at least ó lè kọ́ bu àwọn nǹkan díẹ̀díẹ̀ lọ́dọ̀ àwọn kìfìrí tán jọ ń bẹ nínú bẹ̀yẹn ṣùgbọ́n at the expense of ẹ̀sìn tí ẹ gẹ́gẹ́ so eléyìn náà nísìn ó lè ráwọn nǹkan ayé mú wá fáwọn èèyàn ṣùgbọ́n at the expense ẹ̀sìn rẹ̀ ni ṣùgbọ́n kò tàwọn èèyàn pé torí ẹ̀sìn lòun fi ń lọ ó jẹ́ káwọn èèyàn ni so tabawo ọ̀rọ̀ Sheikh Al-Albani alayhi rahmatullahi so ìyẹn lè wò pé torí àtíyàn bá wòyẹ náà ma ìyẹn lè wò pé ókè ó lè lọ sí sọ pé a ní láti mú ìkànnù méjì fẹ́ ni tó bá fẹ́ ẹmọ̀ pé mú tẹnumọ́ yíò ní torí pé àfáà tí ó bà wípé kó lọ nítorí ẹ̀sìn wọ́n wà dáadáa torí pàwọn tẹ̀lé pé tó bá bẹ̀rẹ̀ yóò lálàsí ara ẹni wọ́n ní kó má lọ kó lálàsí ara ẹni ò dẹ̀ nínú ẹ̀ lọ́wọ́ bákan náà láti bàtà rẹ̀ yẹ fáìlélé iná ló ń fẹ́ lọ tó rọrọ̀ ayé ẹ ó ṣe àǹfààní ayé fún wa ṣùgbọ́n lálà sí ẹ̀sìn ń bẹ́ èní ò ní rẹ̀ lọ́wọ́ láti lálà sí ara rẹ̀ ṣùgbọ́n lórí àní àti wàhálà ní olóǹfẹ́ lálà sí ara òun torí ẹ̀sìn bí fílẹ̀ ẹjẹ́ kó lọ tẹ́ká fún olóǹfẹ́ lálà sí ara ẹ̀ntorí kó lé bá ẹ ti bá sọ kò gbà ẹ tẹ́ká fún so ojú ẹ̀ láti mọ̀ wò ṣùgbọ́n ìta ń sọ gangan ìtó ní òun ni pé ṣékù fèmí sọ pé kìní kan ṣégun bá sọ pé kìní kan lájínà dáìmọ̀ sọ pé kìní kan gbogbo wọn tẹ́ ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn làwọn ń sọ practicable láwùjọ tàwà yìí ìfàtíyàn kan bá gbé gbàgbọ́ sí kó nítorí ẹ̀sìn lòun lọ àwọn tí ó kọ́ wà ìgbésí ẹ̀ gẹ́gẹ́ láwọn tó jẹ́ so ìtò clear ni ṣùgbọ́n tẹ́ pé tó lọ́rọ̀ ayé ni ẹ̀hẹ́ so ẹyọ pé èèyàn kan ní ìsìn ó jẹ́ Abdullahi ó dìbò fún Jonathan ẹ̀ẹ́nìyàn dìbò fún ẹ̀ṣẹ́bọ́rọ̀ ayé ni ọ̀rọ̀ ayé ni nítẹ̀ wà ní community kan nísìn ní ẹ́sẹ́tì kan lápòjúwé ẹ̀ ń sọ̀rọ̀ pa ni tó lè mójútó ni èyàn kan ni musulmi ni ìkejì kò ń ṣe musulmi ṣùgbọ́n mọ̀ ń pa nǹkan yẹn ju ẹni tó jẹ́ musulmi lọ ẹ̀rẹ̀ ókùn ló lè ágùn kí ní ẹni tẹ́ bá gbé fún ní kò sí nǹkan tó burú mẹ́ kò sí tó burú mẹ́ tẹ́ bá gbé fún tó ẹkùn ló lè ágùn ṣùgbọ́n ẹni yẹn ó lè fẹ́ mọ́ ṣe kì kan fáwọn ọmọ mùsùlùmí ẹkùn mọ́ fẹ́ mọ́ promote christianity ṣe candidate ti mùsùlùmí ẹ̀ṣọ́ náà rẹ́dí àti mọ́ lọ promote nǹkan tó jẹ́ nǹkan islam tó ń bá débẹ̀

tó ẹgbẹ́ torí pé ìyàn kọ́kọ́ mọ́ṣáláṣí fún mùsùlùmí ẹ̀kọ́ wọ́n ṣe àmọ́yé mọ́ṣáláṣí fún Jonathan kọ́ àmọ́yé almanjiri school tó kọ́ tó gbẹ́jẹ́ pé kí kìfì rírí sọ́dọ̀mílẹ̀ ilẹ̀ tí ó jẹ́ mùsùlùmí ní ni so ìyẹn ní àsìnàìntání láti bọ́yé ni bàṣírá àwọn kàtán campaign fún mùsùlùmí àwọn kan campaign fún ẹni tí ó ń ṣe mùsùlùmí lẹ́ẹ̀lú campaign fún àwọn méjèèjì nìsìn so gbogbo nǹkan ẹ̀ ti ṣe kí ni ó ti jẹ́ nǹkan tó dàrú ṣùgbọ́n nígbà tó bá dé bẹ́ẹ̀ position ti wá ní pé a ní protest against rẹ̀ a ní pé àwọn èèyàn against rẹ̀ position ti wá nù so kò jẹ́ bí àárín ẹ̀ ṣe jẹ́ wallahu a'lam سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك